mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹ nìkejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọlọ́pàá tí ó tún jẹ́ òṣèré discochet òun ló ti wá tọrọ àforíjì lọ́wọ́ gbogbo àwọn ọmọ nàìjíríà bí ó ti ṣe orin orílẹ̀-èdè nàìjíríà kan lásìkò ìpàdé àwọn lọ́gàlọ́gà nínú iṣẹ́ ọlọ́pàá èyí tó wáyé ní ìpínlẹ̀ imo níbi tí gómìnà ìpínlẹ̀ náà Ògúnzọ̀dín má sì wà níbẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọ̀rọ̀ ló gba orí ìtàkùn ayélujára kan bí arábìnrin ọ̀hún ti ṣe orin orílẹ̀-èdè yìí kan léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ wípé ìtìjú gbà òun ni ó jẹ́ fún orílẹ̀-èdè nàìjíríà pàápàá iléeṣẹ́ ọlọ́pàá ní báyìí descochet ti wá sórí ìtàkùn ayélujára ó sì ti wá tọrọ àforíjì ẹ wò díẹ̀ nínú ẹ̀. I'm ready to make amends and I'm also ready to uphold the respect and honor that the national anthem represents. Thanks for your understanding and your patience. God bless you. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án akọrin ìsìláàmù ni Rukayat Gawat ti bẹ̀rẹ̀ ṣíṣe orin tuntun báyìí o bí ọdún ti ń lọ sópin ọ̀pọ̀ àwọn olórin àti amúlùdùn ni wọ́n ti lọ ń palẹ̀mọ́ láti máa ṣe ohun tuntun kan léyìí tó mú kí gbajúgbajà Rukayat Gawat pẹ̀lú ti bẹ̀rẹ̀ sí ní po orin tuntun kan pọ̀ báyìí ní iléeṣẹ́ ìponipọ̀ T-Rain ó sọ eléyìí pẹ̀lú fọ́nrán fídíò nígbà tí ó ń ṣe orin náà tó sì fi ayọ̀ rẹ̀ hàn gidigidi lásìkò tó wà ní iléeṣẹ́ T-Rain studio ẹ wò díẹ̀ níbẹ̀. kò sí Moscow ní London ọ̀ ń ṣiṣẹ́ mbẹ̀ ni o iṣẹ́ là ṣe bíbí o eré yàtọ̀ sí àwọn pàrọ̀ tí tí tí òun kọ́ òmùọ̀nà àtẹ́sẹ̀dá àtúnṣe tí èdè ọlọ́wọ́ náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbẹ́júgbẹ́jà ọba orin Saheed Òṣùpá ó ló ti padà sí orílẹ̀-èdè Nàìjíríà báyìí láti òkè òkun pàápàá láti orílẹ̀-èdè United Kingdom tó lọ bí a kò bá gbàgbé wípé láti bí ọjọ́ mélòó kan ó ní Saheed Òṣùpá ti rin ìrìn àjò lọ sí òkè òkun níbi tí ó ti lọ tọ ìlú lẹ́sẹsẹ láti lọ ṣiṣẹ́ ní báyìí bàbá náà ló ṣe fọ́nrán fídíò tó sì fi sórí ìtàkùn ayélujára ayélujára máa kí pé káàbọ̀ ẹ wò díẹ̀ nínú ẹ̀. creativity mi yàtọ̀ bàtà mi nǹkan mọ́ ìwọ́wọ́ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje pẹ̀lú mi kẹ́sìnró tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mọ̀ sí i am pico olóò ti ń sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé nínú oṣù kọkànlá yìí gan-an ó ní oṣù òun o kí àwọn ènìyàn máa gbáradì láti kí òun àti láti fún òun ní ẹ̀bùn ọjọ́ ìbí pẹ̀lú mi kẹ́sìnró i am pico ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò sọ ilé yìí ẹ wò díẹ̀ nínú ẹ̀. báyìí ó Luka, yeah. If I know in Grammy, if I know in Grammy, I go still in Grammy. Rẹpẹtẹ, rẹpẹtẹ tó máa pọ̀ vitamin C, máa tún dá mi sí ọ̀ọ́ fún mi. Ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà, gbajúgbajà akọrin ni Ọ̀làlọ́mí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tún mọ̀ sí Portable. Olú ti ń sọ lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé òun ti ń po orin tuntun kọpọ̀ báyìí wípé tí orin ọ̀hún bá jáde ẹ̀ ó gbà kó fi fọ́nà fídíò ṣàlàyé ọ̀rọ̀ yìí lásìkò tó ń po orin náà pọ̀ pẹ̀lú olóòtú orin Dami Crane. Ó sọ èyí wípé orin yìí máa dùn òun fúnra rẹ̀ t láti bẹ̀rẹ̀ sí ní jó sí lásìkò tí wọ́n ń po orin náà pọ̀ òun àti Dami Crane tó ti àwọn ìsọ̀ǹgbé rẹ̀ ẹ wo díẹ̀ nínú fọ́nrán fídíò náà. jẹ́ńgbẹ́ lóbi sàmójì ló dá òsì ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún kò pẹ́ lẹ́yìn tí gbajúgbajà akọrin Portables fi fọ́nà fídíò síta wípé òun po orin tuntun kan pọ̀ òní Yongdu náà lọ sórí ìtàkùn ayélujára tóun náà lọ sọ fáwọn ènìyàn wípé orin tuntun ti dé tán o láti ọ̀dọ̀ òun pẹ̀lú bí a kò bá gbàgbé wípé nílọ́lọ́ yìí òní aáwọ̀ bẹ́ sílẹ̀ láàrin Portable àti ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ tó ń bẹ lábẹ́ iléeṣẹ́ ìponipọ̀ Portable ìyẹn Yongdu tí ọ̀rọ̀ òun sì fa fàákàjà débi Portable gba ọkọ̀ èyí tó Pyongyang-du lọ́wọ́ rẹ̀ wípé kò mọ́ lò àti wípé ó ń fàfàkùfà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ní báyìí Pyongyang-du náà ti lọ sórí ìtàkùn ayélujára ó sì sọ níbẹ̀ wípé òun ti ń po pọ̀ o kí àwọn ènìyàn wá gbọ́ nínú rẹ̀ ẹ wò díẹ̀ nínú orin náà. All I need is freedom. Presidential election na the remedy. Àgẹ́gẹ́ bí ikọ̀, àyàkàyàkà yóò, èmi àti màmí yóò lò. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin bí eegun ẹni bá jó ore orí ayé atọ́kùn ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tó wá gba ìrírí oṣù mẹ́ta láti iléèwé rẹ̀ lábẹ́ ìkànnì tẹlifíṣàn yìí tó sì tún jẹ́ alátẹ̀lé ṣògbórẹ́ni kejì Esther Bankẹ́ Aládé ó ní ọ̀pọ̀lọpọ̀ àdúrà tí ń lọ sọ́dọ̀ rẹ̀ pẹ̀lú bí ó ti ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lókè èèpẹ̀ Bankẹ́ tí ọ̀gá àti àwọn òṣìṣẹ́ rẹ̀ ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tí ó lóòótọ́ tó ń fẹ́ láti máa ṣe iṣẹ́ rẹ̀ lójoojúmọ́ tó sì fẹ́ láti máa mọ̀ sí léyìí tí ọ̀pọ̀lọpọ̀ àdúrà ń lọ sọ́dọ̀ rẹ̀ wípé kí olódùmarè yóò jẹ́ kí ó ṣe ọ̀pọ̀ ọdún láyé àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá ní ìkànnì yìí ń sọ wípé àṣèyí ṣàmọ́dún ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlú mọ̀ọ́ká olórin ọlábẹ́s ló ti mọ rírì ọ̀rẹ́ rẹ̀ MC Imperial Grace Boy bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lásìkò tó fi fọ́nrán fídíò ṣe àlàyé ọlábẹ́s ti sọ lórí ìtàkùn ayélujára wípé láti ara ọ̀rọ̀ tí arákùnrin ọ̀hún sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́jọ́ tí àwọn àti ẹjọ́ wà nínú ọkọ̀ ó ní òun lò láti fi ṣe orin tuntun gẹ́gẹ́ bí ọgbọ́n àtinúdá tí tí olódùmarè fi fún òun ọlá ló ṣe fọ́nà fídíò lásìkò tí ó mú arákùnrin ọ̀hún dání tí wọ́n jọ wà níbi ilé ìkọrin tí wọ́n sì ń sọ wípé orin tuntun tó ń gbà láti ara nǹkan tí ọkùnrin ọ̀hún sọ rèé wípé ṣé àlàáfíà la wà àlàáfíà wa ò ní di fíafíà ẹ gbọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. and someone called him báwo ni báwo ni ṣàlàáfíà lẹ wà àlàáfíà la wà ṣàlàáfíà lẹ wà àlàáfíà la ó wá sọ kíní kan pé àlàáfíà wa òdì kíni. òdì fíyàfíyà. àlàáfíà mi òdì fíyàfíyà. olórin tàbí tìyẹ́ ṣe ń. dada àmì òdì rákàràdà. olórin tàbí ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà olórin ẹ̀mí eléyìí tó fi ìlú Ìlọrin ṣe ibùgbé Lady Evangelist Bímbọ́ Àjàlá òun ló ti ń palẹ̀mọ́ láti gbé orin tuntun kan jáde nínú oṣù kọkànlá tí a wà nínú rẹ̀ yìí tó sì sọ wípé orin ọ̀hún òun ni òun pè ní clarion call níbi tí ó ti sọ wípé ìpè yìí dára fún gbogbo ènìyàn láti jẹ́ ìpè olódùmarè ó sọ èyí wípé orin ọ̀hún tó bá jáde yóò jẹ́ èyí tí yóò kọ́ àwọn ènìyàn lọ́gbọ́n tí yóò sì dá ọkàn He's coming back. He's coming back again. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà akọrin fújì Táyé Currency eléyìí tó balẹ̀ sí orílẹ̀-èdè Canada nílọ́ọ̀lọ́ yìí òun ló ti ń sọ bí ohun gbogbo ti ń lọ sí fún àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára bí ó ti bẹ̀rẹ̀ sí ní rin ìlú náà kiri pẹ̀lú fọ́nrán fídíò tó fi sórí ìtàkùn ayélujára bí a kò bá gbàgbé wípé kò tí ì pé ọ̀sẹ̀ kan báyìí tí Táyé Currency lọ sórí ìtàkùn ayélujára rẹ̀ láti sọ fún àwọn ènìyàn wípé òun àti àwọn ìsọ̀ǹgbè òun àwọn ti balẹ̀ sí Canada láti ṣe ìtọ́jú lẹ́sẹsẹ àti láti ṣiṣẹ́ tí Olódùmarè rán wọn ní báyìí ó fídíò sọ́wọ́ sáwọn olólùfẹ́ rẹ̀ láti mọ bó ṣe ń lọ lórílẹ̀‐èdè náà ẹ wò díẹ̀ nínú ẹ̀. ìbáyọ̀ sún ọ̀nà tí a bá mọ̀ ṣòun là ń tọ́. orin tí a bá mọ̀ ṣòun là ń kọ́. ipò tí a bá wà kò ní jù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùnú mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n kí a tó máa lọ ẹ jẹ́ kí a máa rántí wípé tẹ́ni tẹ́ni o tí àkísà níta tàn nítorí náà nínú ohun gbogbo tá a bá ń ṣe ohun tó bá jẹ́ tiẹ̀ jẹ́ kí aráyé mọ̀ wípé tìrẹ ni dì í mú ṣinṣin kí o sì rí dájú wípé ẹnikẹ́ni kò fi ẹ̀tàn gbà á lọ́wọ́ rẹ̀ á jù wá ṣe ṣògo rẹ̀ kéjì àbíọ́nà lórúkọ tèmi ó dàbọ̀.